àwa bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ díẹ̀ díẹ̀ bóyá kó tó wọ sẹ́fúntì kọ́ lọ́n ṣá o torí olórí burúkú ni ẹ́ kọ́ lọ́n jẹ́ ó o ah! èmi respect pẹ́jọ́ báyìí bá wà èmi ti rò pé ẹni tó máa respect tó máa respect ara ẹni èmi mọ̀ pé ló ṣèyàn ni ẹ̀ wàláì èmi mọ̀ pé ló ṣèyàn ni ẹ̀ torí kẹwàá máa pa irọ́. ìwà àti wèrè tó lòun dọ̀kásì ọmọ burúkú yẹn kẹ́ ẹ wá máa jọ pa irọ́ ni mo ti mọ̀ pé ẹ̀yin méjèèjì yẹn lẹ́dàbí olórí burúkú nu Facebook yìí lẹ́dàbí olóṣì ọmọ àlè nú ẹ̀yin méjèèjì yẹn wàá rí pé ẹ̀yin méjèèjì náà lè fẹ́ jọra ẹ̀ yàtọ̀ sí kan ẹ̀yin méjèèjì yẹn gbogbo ohun tó tara yín jáde ẹ̀ máa gbé egbò sí ni àtiwọ́ àti wèrè yẹn o gbogbo ohun tó ti ara yín jáde pátápátá lẹ máa gbé sí lágbára Ọlọ́run àfi tó bá jẹ́ pé mo wá fọmọ yín ẹ̀yin olòṣì olórí burúkú yìí ẹ̀yin olòṣì olórí kó jẹ́ pé ìwọ yí ẹsẹ̀ bọ́ọ̀lù kó jẹ́ pé ó ti ẹ̀ lè sọ ọ̀rọ̀ ìṣẹ́jú méjì kó má wà fún ọmọ ọlọ́mọ wèrè kò dé ní da fún ìyá ẹ̀ kí mo sọ kò ní da fún ìyá ẹ̀ ẹjọ́ ẹgbí ìyá àlèbú ẹ̀ n bò jẹ́ pé àwọn wèrè tó kọ́ ẹ méjèèjì tó bá kọ́ ẹ dáadáa ni ó yẹ kọ́pọ̀ lọ́ọ́ máa pé pé àtọmọdé bá fúnyàn ní respect Hmm? a gbọ́dọ̀ fún respect padà tọmọ yóò bá ti dárúkọ yàn tó dẹ̀ fi ọwọ́ agbàwọ̀ ó yẹ kí wọn náà máa fún mi padà àmọ́ mi pé ẹ̀rí ìyọ̀tọ̀ yín gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ẹ̀rí ìyọ̀tọ̀ yín àwọn wèrè tó tọ́ ẹ wọn ò tọ́ ẹ dáadáa ìwọ ìtọ́kùtọ̀ náà tọ́ ẹ lóbi jẹ́ pé ńgbà tó dé orí Facebook yìí ò mọ̀ ju owó lọ gbóra pangolo achievement nìyẹn gbogbo lọ́jà gbẹ́ gan pàápàá gan o fẹ́ lè pọ́n sínú mọ́ínmọ́ín o fẹ́ lè ṣe kíni o fẹ́ lè pọ́n sínú mọ́ínmọ́ín kó ló ti rí achievement so nítorí ẹ ò kí ń rí tàwọn ọmọ ọlọ́mọ tó bá ń ṣe dáadáa bí kó bàjẹ́ kó bàjẹ́ nígbà tó jẹ́ pé àti ẹ̀ mọ̀ hmm. ìgbà mi á di painter lénìí ìgbà mi á di organizer lọ́la ìgbà mi wà wá àgbẹ̀pọ̀ ti ní bs láì ní láì láì lọ kankan tó bá tún máa yá àdúgbò tí ń ṣe phd ó ṣàwá ń ṣe rádára dára dára olórí burúkú tó jẹ́ ó ṣàwá ń bí wèrè tó sọ ẹ́ níṣẹ́jọ́ ẹ̀ àwa la pè léèyàn tó rẹ pé jẹ́ nǹkan gidi ìwọ tó jẹ́ pé wèrè ló kiri ibi tẹ́ ṣaṣẹ́wó yín wèrè mà ló lé yín lójú títì wèrè ló lé ẹ lójú títì Esabod ibi tó ṣe aṣẹ́wó dé tọ́dún ẹ̀dòkúdò dé wèrè ló lé lójú nítorí fẹ́ náà rẹ sọ ní wa awakọ́lá sọ nítorí náà sọ ní o a ti rí pé wọn ò tọ́ ẹ̀ tán bá tọ́ ẹ ni hmm? wàá mọ bó ṣe máa máa sọ̀rọ̀ a ti rí pé àwọn èèyàn kọ́ ẹ rárá tán bá kọ́ ẹ ní ìwọ ìyá burúkú tó bá jẹ́ pé wọ́n kọ́ ẹni tó dẹ̀ respect àwọn ọmọ ẹni wà á máa wò pé àwọn ọmọlọ́mọ ló fẹ́ máa bú àmọ́ ò respect ti tiẹ̀ kí ni mo sọ ò respect ti tiẹ̀ ìwọ kọ́ ni mo bú ìwọ kọ́ ni mo bá ṣe kinní àwọn ọdún yìí gan wèrè ti wèrè ti bí yẹn náà òun kọ́ ni mo bú ìyẹn olóṣì tí mo lóṣì burúkú ọmọ ìyá ní eléèdú òun kọ́ ni mo bú ọ̀tọ̀ lẹni tá a bú ìwọ wá di ẹrú ẹ sábọ̀ ó wá di ẹrú fáwọn ìkókó mo ṣe bí pé gbogbo ọkùnrin ló fẹ́ kó ni olóṣì òrí wèrè tó wà nígbèrígbè olójú kan hmm? wèrè ti tẹ́ ńgbà tó ibi tá a ti mọ̀ pé òkè ṣe àgbà gidi nìyẹn ò dẹ̀ lè dalẹ̀ láyéláyé ibi tá a ti mọ̀ pé òkè ṣe àgbà tí ọlọ́run yọ́nú sí nìyẹn alábòsí a máa lówó a máa bímọ àtúbọ̀tán ò ní dáa àtúbọ̀tán kò lè dá láéláé títí o máa fi kú ìwọ ò rí wèrè yẹn nígbà tó bú ọmọ títí wàá ti rí pò ń ṣèyá gidi kí ni mo sọ wàá ti rí pò kì í ṣe ìyá gidi tó bá jẹ́ ìyá gidi ni tó bá kó gbogbo ọkùnrin pọ̀ ó lè má mú fún àwa bọ̀tà ti rí pò kì í ṣe ìyá tó dá o ṣe ìyá lálùbáríkà ó dẹ̀ lè lálùbáríkà tó máa fi kú wàláì wọ́n ń pè ní spiritualist orí burúkú <laughs> gbogbo ogun tó ṣe náà báwo dẹni ṣé o ti ń sọ wá àwọn oníkàndù dáadáa kó má lọ tó jẹ́ pé ayé gbogbo yẹn náà lẹ tún gbà láwìn gbogbo ilé ayé ojú tó owó owó owó owó lọ owó ni ààrẹ ti máa gbọ̀n tó bá ti rówó problem tó ní nípa owó kágbàlagbà wà kó jẹ́ pé owó ló máa máa lé kiri ibi tó wó bá wà ló fẹ́ lọ tó ṣe rí pé wọ́n gbá ẹ bá lọ gbé tatapúlà tó ló gbé tó ń pè ní tápù irọ́ òní já gbádùn bíi pé olùmọ̀ kọ́kọ́ kọ́ lérí ah, àwọn àbúbẹ àbúbẹ bẹ̀rẹ̀ ká má kí wọn nìyẹn kí ló onítẹ̀nìkan òní onílàwáyí náà nílẹ̀ ó kọ́lé akọ́lé ó sọ rẹ di nǹkan bàbàrà ó sọ ìpẹ́ ó wá sọ rẹ di nǹkan bàbàrà ah, ẹ̀rù wọn máa ẹ̀rù àwọn ọlọ ẹ̀rù ń bọ̀ àbó ya wèrè àbí nítorí pé àwọn èèpo o ti ní wú lórí wo ìwúre àwa náà ní kò ní dáa fún ẹ kò ní dáa fún ẹ tí n bá respect ẹ mo kàn respect ẹ ni olórí burúkú ara mi ìdẹ̀ wá bá ìwọ ló wá bá mi tó ń sọ akọ akọ̀wé pé ká fi ẹ lẹ̀ tó ń sọ pé ta ló pè mí ìwọ ló pè mí ìwọ ló pè mí jẹ́jẹ́ mi mo dúró mi tí mo ṣe ṣó fẹ́ni tí mo ń ṣe fún tó kọ́ọ̀lù mi ìwọ ló pè mí àmọ́ tó ló ṣe bá máa jáde sí ọba wa sọ pé ta ló rán ẹ wá torí mo mọ orí èèyàn tí mo jẹ́ irú àràbù tó ń ṣe èmi ò lè bá ẹ ṣe irọ́ tó ń pa èmi ò lè pa òṣì tó ń ṣe èmi ò lè ṣe kágbèjì síta kágbọ́yàn síta ń gbò jẹ́ pé kí ló kúkú wà ń bẹ̀ náà <laughs> ìdí tó jẹ́ pé wèrè ló lé kiri ẹ ti rí pé ìdí ẹ̀yìn ò san ire ìdí tó lóní wàá ti rí pé kò san ire ẹ má bínú pé àkíyó anamaiwa welcome on board king of warrior world welcome wá ti rí pé ìdí tó gbé wálé ayé kò san ire kọ́bọ̀ ń dọ́kìnrin tó máa kọ́kọ́ pé bàbá bàbá ọkọ tó kọ́kọ́ fẹ́ àkáńtàtì olórí burúkú kan mà ló pè fún wa bóyá o ti gbàgbé àkáńtàtì ló pè bàbá kínní fún wa ìgbà tí sọjí máa gbé jáde lójú ojú gbà wípé mo tiẹ̀ bá ẹ ṣe èmi ò mẹ́pọ̀ lòṣì báyìí ni ẹ ṣe ń tó pé lákàntàtì ni ẹ. ẹ wọ́n ló sọ pé ìyàwó mẹ́ta la fẹ́ ẹ bá wa gbé méjì tó kù síta èmi ò yáwó eré bíi títí ẹ ìyàwó mi ò dé ìbàdí jẹ́ bíi títí ẹ tó jẹ́ pé ẹ̀rẹ̀ bọ̀dáṣẹ́ ẹ̀fẹ́ ni wọ́n fi ṣe gbogbo Ìbàdàn náà wọ́n mọ̀ àwọn tó mọ̀ ẹ́ mọ̀ ẹ́ bọ̀dáṣẹ́ ẹ̀fẹ́ ni wẹ̀ni tí wọ́n kọ́kọ́ gbé ní ìgbésí ayé ẹ̀ nígbèsí ayé ẹ accountant inú pò <laughs> accountant onípò ìgbà lèmi rò pé kádìpò jẹni tó ní ìtìjú ni ó yẹ kó kọ́kọ́ gbẹ́nu dákẹ́ kó ṣe bí ẹni pé ó ti kú kágbà ìpò ti lọ sọ́run àmọ́ ńgbà tó jẹ́ pé ńgbà tí wí rí rámarama fóyèkẹ́ tó bí ẹ ó mú ìtìjú ó sọ sọnù ńgbà tí wèrè tó lóun fóyèkẹ́ tó bú ẹ tó bí ẹ tán gbàgbé kóun sọ ìtìjú nù ni wá wo bó ṣe ń ṣe wo bó ṣe ń ṣe wo bó ṣe ń ṣe o tiẹ̀ o tiẹ̀ wá mọ̀ ipá gbàlagbà ní ẹbí tó tiẹ̀ wá ya ọ̀dẹ̀dẹ̀ ibi tó ń lé owó dé tó fẹ́ tó wọ́n ń gùn ẹ́ gàràgàrà o tiẹ̀ mọ̀ ẹ́ pé ó ti dàgbà o tiẹ̀ mọ̀ ẹ́ pé jẹ́ kí n tẹ̀ wọ́n bá tẹ̀ ṣe fẹ́ ṣe é tó o bá kú àfàìmọ̀ kó jẹ́ pé kó bá jẹ́ pé ajá ló máa máa kàn sọ òkú ẹ̀ sílẹ̀ pé ajá olórí burúkú kúkú ni tẹ́lẹ̀ náà wá jẹ́ wá jẹ́ kó kúkú bá lọ kó má rí egungun ẹ̀ mọ́. irọ́ irọ́ irọ́ tó pa pa pa pa pa ló jẹ́ kó gbé bàbá tibí jáde o sórí wọ́n ti sọ pé afàdá pé erin ọjọ́ kan ló níyì mọ́ ọ.

ẹ tí ì rí ìbínú mi dáadáa ni o mi pé àríra a ò ríra face to face ni ò jẹ́ kẹ́ fi mọ̀ mí dáadáa o tá bá ríra face to face o lè pe wèrè kan tó lóun wà ní Canada tó lóun ibi tó ń wà jìnnà sí mi kó máa bọ̀ kí wá fojú kó wá ròyìn fún ẹ tó bá padà èmi tí mi kì í mutí tí mo sìgá tójú mi lè báyìí à ó mọ̀ pé iná ni iná ọmọ rárá ni ni mo ṣe máa ń kà ọ́ mo ṣe máa respect àwọn àgbàlagbà torí ti bá bínú tó ń gbà mí kì í da ìbínú ọmọ ọjọ́ pé olóṣì ẹ olóṣì adẹrẹ adẹrẹ respect ẹ títí títí tí àfìgbà tó gbé wá sún nǹkan tá a fẹ́ ṣe kò dẹ̀ ní dá fún ìyá ẹ. kí mo sọ kò dẹ̀ ní dá fún ìyá ẹ èmi lè fẹ́ ṣe kínní ó rẹ pé mi rẹ sórí ntọ́kọ̀ máa ń dùn mí ni wípé tó bá ti ń purọ́ tó ti ń purọ́ ó máa ń kámi lára pé olóṣì wo lè lé ìyàwó wo ló bí wèrè yìí tó jẹ tó ń fún ní òótọ́ tó ọ̀kọ́ ẹ bọ́ ṣe ń sọ òótọ́ àwọn olùṣìwò ló bí ẹ sílé ayé tí wọn ọ̀kọ́ ẹ bọ́ ṣe ń sọ òótọ́ tó jẹ́ pé gbogbo nǹkan tó kọ̀ wọ̀ yìí ìyá ìwọ ìyá òṣì olórí burúkú yìí tó jẹ́ pé irọ́ irọ́